eléyìí eléyìí ni bí àwọn haúsá tí wọ́n pa bàbá yìí tí wọ́n pa bàbá yìí níbi tí wọ́n ti ń gbálẹ̀ ní àárọ̀ yìí níwájú ilé rẹ̀ tí gbogbo wọ́n sì fi àwọn ọ̀kadà ẹ̀jẹ̀ kò wọ́n sì fi àwọn ọ̀kadà yìí wọ́n sì fi sílẹ̀ tí gbogbo wọ́n sì sá lọ kílẹ̀ tó mọ́ tí wọ́n sì pa bàbá tó fi ààyè gbà wọ́n tí wọ́n ń láti lè máa jẹ bàbá baálẹ̀ ìlú bàbá báyọ̀ tí wọ́n sì pa bàbá náà sílẹ̀ ẹ́ kò sí nǹkan kan tó mọ́ bàbá yìí nǹkan kò ṣe wọ́n ẹ́ ṣùgbọ́n ìtaari láàárọ̀ ni pé àwọn haúsá tí wọ́n ń gbé nínú ìlú yìí tí wọ́n ń ṣe ọ̀kadà gbogbo wọn sì ti sá lọ wọ́n ti sá lọ ifò wọ́n fi ọ̀kadà wọn lẹ̀ tí wọn ò lè gbé lọ tí wọ́n sì pa ẹni ẹlẹ́ni kalẹ̀ eléyìí ẹni tí ń ṣẹlẹ̀ ní àdúgbò àgbọ̀n ìyànà chọ́ọ̀chì ní ìbàdàn gbogbo wọn ti sá lọ o gbogbo àwọn haúsá yìí gbogbo wọn ti sá lọ gbogbo wọn ti sá lọ gbogbo wọn ti sá lọ eléyìí etí wọn ò lè ṣe ní ìlú wọn kankan ni wọ́n ń dán wò ń bì ni wọ́n ń dán wò ń bì bí wọ́n ṣe pa babó ń baba kalẹ̀ lélẹ́yìí bí wọ́n ṣe pa babó ń baba kalẹ̀ lélẹ́yìí ẹ ṣe sùúrù ẹ ṣe sùúrù ẹjọ nítorí ẹ ṣe sùúrù. mi ò sí nígbà tó wọ́n yọ̀rọ̀ mi lè ní wọ́n kàn pé mi ní ìdájí ní kìlẹ̀ six àmọ́ haúsá ní àbọ̀ máa mọ̀ ó dẹ̀ tí mo ń wá bí several times tó yẹ pé nígbà ìlà haúsá ní ọ̀pá ìdọ̀ kan tí wọ́n bá máa rí pọ̀ fún mi pé wọ́n bá jẹ pure water tó jẹ everything láìpẹ́ àfihàn máa gbé wá bí àbáyẹ̀ ló máa gbà fúnra ẹ̀ nígbà tó dẹ̀ sì dàbà tí wọ́n bá ti wá wá sí wọ́n máa kó but níjẹta níjẹta òṣù bàbá mi orí ọ̀fọ̀ ẹ̀dọ̀ ọ̀dùn àjọ ṣeré ṣeré àjọ rìn inú àgbọn tó fàmì lọ́wọ́ lájọ fara wọn lọ́wọ́ káàkiri lágbọn tàbí kiri káàkiri. wọ́n dẹ̀ ṣe dín bàbá yẹn ń gbálẹ̀ lọ́wọ́ náà ilẹ̀ yẹn náà ló ìjọ sí ẹ̀sì ló ń gbá sẹ́bi àwọn ìdúró kan. ṣé kò ní ṣe pé ìkọ̀kọ̀ ti wà láàrin wọn tẹ́lẹ̀ bí a bí ìjà bí ìtàkùrọ̀ tó ti wà láàrin wọn tẹ́lẹ̀ báyà jà tó bá wà nínú ilé gan wọlé wà fún ẹ wà so nǹkan bí ọwọ́ aago mẹ́fà rẹ̀. nǹkan bí after six. ní ìṣòro títẹ̀ ní ìlú. dára five. kí ni ó ṣẹlẹ̀ láàárọ̀ sáà ní nǹkan bí aago mẹ́fà ẹni tó ṣẹlẹ̀ ẹsẹ̀lẹ̀ yẹn wá ilé tèmi wà nísàlẹ̀ bẹ́ẹ̀ yẹn ní baálẹ̀ mi. kí ló wà láàrin wọn kí ni ó fa nǹkan tó ṣẹlẹ̀. ẹ tó ṣẹlẹ̀ láàrin wọn náà pé bàbá ò lè ṣe ọmọ àgbàlẹ̀ ìta rẹ̀ lórí ojúmọ́ àmọ́ ṣùgbọ́n àwọn pípù àwọn haúsá wọ̀nyí wọ́n kàn gbogbo bíbá yìí ni wọ́n á kó pẹ̀lú ọ̀kadà so nípa pé bàbá ti kọ́ sọ bàbá ti sọ fún pé ẹ má kọ́ padà àti má ẹ má ṣe bí ẹ má ṣàwò bọ̀tún àgbọ̀ bóyá ìyẹn lọ wá fa wàhálà láàrin wọn láàárọ̀ ìwọ́n ní bàbá sọ wọ́n lẹ́yìn pé sọ pé bàbá gbálẹ̀ sáwọn ìmọ̀ràn ìjọba àwọn sùn sí ètò ọ̀sà ọmọ ẹgbẹ́ mi bàbá ṣe kú tóbi di wípé wọ́n wá sílé pé èmi ló sọ. ṣé ó fi kankan bàbá yà bí ṣé ó gba wọn ṣẹlẹ̀ àbí bí kí ló tẹ̀ fún ẹ. ààrẹ nìkan ká witness ẹ. ọwọ́ kankan bá òkú bàbá lẹ̀ rà. wọ́n kà òkú bàbá lẹ̀ rà wọ́n sì bá òkú lọ rẹ̀ nǹkan bí aago mélòó ni nǹkan tó ṣẹlẹ̀ yìí ṣẹlẹ̀. nǹkan bí aago mẹ́fà ìdájí ní àsùbà bàbá kí lórúkọ yín. orúkọ tèmi ni alamidu sanawu baálẹ̀